iléeṣẹ́ asọ̀rọ̀mọ́gbèsì education ọ̀gá nínú gbogbo ohun ìdánilẹ́kọ̀ọ́ lílànà iléèwé ìròyìn léde yorùbá. ẹ ká san ẹ kú ìjọ jímọ̀ ẹ ìjọ òní ẹ ìjókòó lí ìkànnì wa lí rédíò wa web education kókó ìròyìn ó wà níbí yàn máa gbọ́ lákọ̀ọ́kọ́ náà wọ́n gbé ìwé pàtàkì kanlẹ̀ ké ni wọ́n sọ sínú ìwé náà iléèwé ọ̀fẹ́ bẹ́ẹ̀ ìjọ ẹ sí wọn mú èkejì àlọ́ ilé wa ń pèlí CNE Conseil National de l'Éducation wọ́n ṣe ìjókòó kí wọ́n sọ. ẹ̀kẹta alors direction des bourses et aides universitaires ké làgbọ́. abakolibẹ atọlọ ìlú natitengu ní a parí ìròyìn wa sí àlejò lakún kan yáa fẹ́ gbà ó ti wà líkànnì omi ọmọ bíbí Matthew Àpèmí omi náà ló lásọ gbogbo ìròyìn fẹ́ ẹ sì jókòó ẹ kà sànà. ẹ káàsán ni àmì wọn ẹ kú ìjókòó ẹ kú ìjímà lákọ̀ọ́kọ́ náà mi gbogbo mínísítà wa yẹn ń bó tútó ìlọsíwájú iléèwé nílùú ìbẹ̀nẹ̀ wọ́n gbé ìjókòó kan kalẹ̀ fún iléèwé tuntun fẹ́ bẹ́ẹ̀ ni wọ́n sọ pé oṣù yìí bá parí oṣù tuntun yà fẹ́ wọnú ẹ̀ bá parí èkejì àfẹ́ wọnú náà ní iléèwé abẹ́ lílùú ìbúwa líbẹ̀nẹ̀ wọ́n bá sì bẹ̀rẹ̀ wọ́n bá sì ṣe iléèwé náà wọ́n á ṣe oṣù mẹ́ta wọ́n bá ṣe oṣù mẹ́ta tán ọmọdé wọn wà láṣọdún ṣùgbọ́n wọ́n bá tọ́ wá wọ́n á tọ́ ṣe oṣù mẹ́ta ni wọ́n á tọ́ láṣọdún ní oṣù mẹ́ta ó kù wọ́n á fún lọ ìdánwò wà làgbọ́ àṣìgbọ́ yẹn ìlú Togo nǹkan ìṣúná ni ìjọ kan ìṣúná ni wọ́n fẹ́ bẹ́ẹ̀ iléèwé làgbọ́ sọ pé kásọ̀sítì yìí abákòlì bẹ́ẹ̀ a lọ ilé wa yà ń pèlí conseil national de l'éducation ìpàdé lákù kan wáyé ké ní òfin ìpàdé náà ṣùgbọ́n wọ́n sọ iléèwé ló fẹ́ bẹ́ẹ̀ ké ní àbẹ̀wò ní lẹ́yìn ìpàdé náà wọ́n sọ ọ̀rọ̀ pàtàkì yẹn fẹ́ sọ ni ké ìwé kíkọ́ wọn bá ọmọdé wọn bá kọ̀wé tán ìmọ̀ yẹn wọn fẹ́ gbà pé màá ṣe é gbà ní ìjókòó náà wọ́n bá ònìyàn púpọ̀ àwọn ń kọ̀wé wọn àwọn ń kọ́ ọmọdé wọn líwèé àwọn ń gbéwèé gàlẹ̀ ni wọ́n jókòó ká sì gbé ìgbésẹ̀ mẹ́jọ kalẹ̀ ní lé ìgbésẹ̀ yẹn la máa ṣiṣẹ́ fún ìlọsíwájú iléèwé fún ọdún ń bọ̀ la gbọ́ sọ pé ká sọ sí tìyín. ẹ̀kẹta àlọ́ ìlú àjàṣẹ́ ìlú àjàṣẹ́ mínísítà wa yóò bó tó iléèwé ọmọ kékeré wọn yà ń pèlè ministère des enseignements maternels et primaires. Oko ọ̀gá lákún yìí ń kọ́ àwọn ń ṣiṣẹ́ àwọn ń kọ́ ọmọdé òun léwèrè inspecteur. Oko melo onka si ìlú ìwà Benin. Gbogbo wọn wọ́n ti kọ́ ìwé náà tán ni ó pín wọn sí. Si ìgbéròkó ìgbéròkó wọn kò fún un ní làákàyè dáadáa wọn kò fún ṣiṣẹ́ náà wọn kò fún ìrànlọ́wọ́ ọmọdé wọn pé wọn à ṣe ìmọ́tótó ìmọ́ yé wọn àkọ àwọn jẹ́ à ń pèlí ọ̀gá ilé wọn yà ń pèlí dìrẹ́tọ̀ àwọn ló fún wọn ní ìmọ̀ yẹn ni wọ́n sì kó wọn sí ìlú yìí Benin ọdún ń bọ̀ àwọn náà wọn abẹ iṣẹ́. oni àmì ẹkú ìjókòó àtọ́ lọ ìlú ìwà Benin yunifásitì wa ni wọ́n fún ìlú ẹ̀ ń jẹ́ ìlú Tunisi ó fún wa lé ìgbìmọ̀ ó fún wa lé wọn à ń pèlè yé òyìnbó ń sọ boost ké ló jẹ́ wẹ̀ ọmọ wa ó gba ìmọ̀ yá ń pèlè back wọn lọ ìlú Tunisi kálá kọ̀wé ní fọ́sọ̀ọ́pọ̀ yé ìlú Tunisi ní pẹ̀lú ìlú Benin ní gbogbo wọn jẹ́ àwọn mẹ́sàn wọn lọ ṣe boost yá ń pèlè licence àwọn máa wò ó àwọn ṣe master pẹ̀lú tọ̀tòrà ní àgbàbí kankí ìlú Tunisie, yóò fún alẹ́ ìrànlọ́wọ́. abakoli bẹ́ẹ̀ a lọ yunifásitì wa il wà ní ìlú abomẹ yunifásitì náà à ń Université nationale des sciences technologies ingénierie et mathématiques tàbómi. wọ́n fo ìpàdé lákòókàn kalẹ̀ lílùú yẹn ní kéènì àǹfààní ìpàdé náà ọmọdé wọn yóò gba ìwé à ń pè ní bac àwọn ni wọn jókòó líbẹ̀ ni wọn ń fún wọn létí èyí kéènì àǹfààní ibi tí wọn lè kọ̀wé sí. Si ìmọ̀ mélòó wà ní yunifásitì wa ìlú Benin ní wọ́n kọ́ ọmọdé wọn ọ̀pọ̀ ọmọdé wọn ló wá ni wọ́n sì fún wọn ní ìmọ̀ kan yá ń pè ní platform platform náà ó kọ́ ẹ̀ ló jẹ́ après Mobaka point bj ṣùgbọ́n o ọmọdé wọn fẹ́ ṣe yunifásitì nídìsín èyí hun ẹni wọn a máa lọ kafo kan si ntana wọn kó bẹ yunifásitì lílu ìbẹnẹ ni wọn sọ pé wọn àṣìṣe náà títí dé oṣù tuntun yà fẹ́ wọnú ẹ̀ e. àkàwò ní gbogbo yunifásitì wa ti bẹnẹ wọn àbẹ̀ ṣe náà lé aago mẹ́sàn kápá yìí e lé aago mẹ́jọ wọn àtọ́ bẹ̀ lé aago mẹ́ aago aago méjì kápá yìí lé aago máa e wà alẹ́ ní akpɔ kafoseti ɛyin ɛbiɔn. ɛnìyàmí ɛkú joko alɔ ìlú nati tẹ̀ngú ìpàdé kan wáyé fún àwọn òṣìṣẹ́ ọlọ́wọ́ wọn ní nípàdé yẹn àbá ọ̀gá yẹn ń pèlí président du club yàn pèlè àwọn jẹ́ ìwà olí síwájú ǹjẹ́ kòjó rájí rafiu ó sọ sọ pé wọ́n jẹ́ kókó fún ká iṣẹ́ ní wọ́n àkọ́lélẹ́wé pẹ̀lú wọ́n àfẹ́ ṣe lẹ́gbẹ̀ẹ́sí ilé yìí ilé yìí ilé yìí wa. àjẹǹkan ló jẹ́ ìmọ̀ náà pẹ̀lú iṣẹ́ àkọ́ gbogbo ẹ̀ ló jẹ́ òun ẹ̀ lè jẹ́ òun wúlò fún ọmọdé wọn. ní ilé ìjókòó náà àbá ọ̀gbọ́n ni wa ń sú ọ̀nà rà òun ló jẹ́ ọ̀gá chef service de l'enseignement technique de la profession professionnelle ti yà lílùú wa nàtìtẹ̀ngù ó sọ sọ pé òun jẹ́ kókó òun ìkànnì yìí òun dáadáa ni òun ṣe àwọn ọdí wọn wọn a máa kọ̀wé dẹ́kàn ṣùgbọ́n wọn àtọ́ máa lọ ibi òun ń ṣiṣẹ́ ìyẹn ló jẹ́ àǹfààní fún wọn àsìkò libẹ̀ àbá ìyá wa aba babawa emana gbẹ̀xo amusuga òun ló gbé ẹsẹ̀ ìyá wa yangbeli directrice départemental ó sọ pé wọ́n ṣẹlẹ̀ fún ìjókòye òun dáadáa ni wọ́n ń fún ìrànlọ́wọ́ ọmọdé wọn ṣùgbọ́n o ọba kò lè iléèwé wọn kò ní ìmọ̀ yóò lè kọ́ wọn léṣẹ́ yóò lè ṣiṣẹ́ wọn lè ṣiṣẹ́ fún àwọn orin ó ní ilé iṣẹ́ nílùú ìnátìtẹ̀ngú. ní àfọ́párí ìjẹ́ fún ìjókòó yẹn àbá àwọn jẹ́ ọ̀gá ilé iṣẹ́ oníkan jẹ́ èdè noeli nata ó sọ sọ pé òun ẹ wọn gbé kalẹ̀ líye òun ṣù ohun dáadáa ni ṣùgbọ́n ó lè ràn án lọ́wọ́ wọn kò forí àwọn olùṣiṣẹ́ lẹ́dọ̀ọ́ wọn àtọ́gbá olómi ẹ̀ ní jẹ́ Jonas Somaru òun sọ pé ìjọba ìbẹ̀nẹ̀ iṣẹ́ wọn ṣe iṣẹ́ tó tó ni fún ìlọsíwájú ìlú ìwọ̀n lásìgbọ́ sọ pé ká gbọ́ sétí yìí. òní àmì wọn a lọ ìlú ike a lọ ìlú Guinea kí ló ṣẹlẹ̀ ohun pàtàkì ṣe kan ṣẹlẹ̀ nílùú Guinea àmọ́dé wọn ṣùgbọ́n ìgbà wọn lọ ìdánwò à ń pèlè park oníkan ó gbé iPhone wọn kàn tẹ̀ ní àwọn ìṣọ́lé wọn wọn mú un but wọ́n ti ọmọ yẹn wọ́n mú lọ ìlú ẹ̀wọ̀n ọ̀sẹ̀ kan ló ṣe ló fún ṣe aláìsí ni wàhálà yẹn ó wá lílu kíni làgbọ́ ṣùgbọ́n wọ́n ti sin ọmọ yẹn lílu Togo wọ́n pa ọ́ ìlọsíwájú pé wọ́n á lọ ọmọdé wọ́n á kọ́ ọmọdé wọn Yankpeli. Plan sectoriel ke ń jẹ́ wẹ́n. Bíbélì le òun lè kọ́. Ìmọ̀ ẹ́ sì òun lè kọ́ ọmọdún wọn nílùú Togo. Mínísítà ẹ̀wọ̀n yóò kọ́ yé ń jẹ́ yóò jẹ́ e ọ̀gá iléèwé mínísítẹ́ Yankpeli mínísítẹ́ de l'éducation nationale. Ó sọ pé ìwé yẹn wọn kò dá dúró ṣùgbọ́n míì ni wọ́n fẹ́ ṣe lọ́tẹ̀ yìí làfúgbọ́ làsọ sétìyìn. à ń gba àlejò pàtàkì kan àlejò ọmọ ọlọ́wọ̀n lákùn kan là ń pè ní sir Catherine Bokini òun ló wá ìkànnì wa òun pàtàkì yóò gbé wa ní àmà gbọ́. ah ma sọ ẹ káàárọ̀. ó oh, ẹ káàárọ̀ fún Mathieu. Ilé Ifẹ̀ ilé wa ilé ń bẹ dáadáa. d'accord a fẹ́ mọ yín gan bóyá mo ṣí i ó kọ́ náà pè à ń fẹ́ sọ pé kẹ́fù hàn òun ni àwọn kéèlè jẹ́ kéèlè ó kọ yín. ẹ ò ṣí erékọ náà pè erékọ mi ni sir catherine bokini nínú congregation uh, ti petite servante de pauvres yà ń pè ní ocps mi ní ń ṣiṣẹ́ mo sì ń ṣiṣẹ́ sí ní kútọ́nù ní ilé ọlọ́run ti saint michel. ok ẹ ṣe màsọ ẹ ṣe gan-an kí ló fà yín wá rí rédíò wa kí ni kí ló fà yín gidi wa a fẹ́ gbọ́ òní ọmọ wọn fẹ́ gbọ́. òmi ni mo jẹ́ orin ti ilẹ̀ ìlú benin yóò ti jẹ́ ń faransé mhm. náà sì ti jẹ́ ní ìfún mhm. náà sì jẹ́ ní àjálẹ̀ àní èyí mhm. kọjá omi ká mi mọ̀ ní kéńtsẹ́ léde wa ní gbogbo ọ̀nà kó lè gbọ́ léde wa nǹkan yẹn ń sọ mhm. bá ọ̀rọ̀ yẹn ń sọ tóbi tó mhm. ni mo ní kí n tẹ́ léde àmọ́ sì ti ń ṣe kò tí ọjọ́ òní láti deux mille onze ni mo ti bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ la rẹ̀ àti quelque àti àwọn ẹnìkan jeune kan mhm. tí wọ́n jẹ́ ọmọ ànàgó a sì ṣe ká lè tí mẹ́lẹ̀dẹ́ wa kò wà kọ́rọ́ ó lè fún wa díẹ̀ ni mò ń sọ fún Pàdíkẹ́ mm-hmm. tí ó kọ̀wé mm-hmm. nílùú Nàìjíríà ó sì mm-hmm. gbọ́ Yorùbá gan-an ń pè é ní Ibrahim Adolf Abe Ibrahim Adolf ló bá mi jẹ ìtumọ̀ ẹ̀ ní omi ká mi mo mú ìyẹn mímú mi kàn ni mo fi jẹun. Ah, ẹ ṣe ẹ kú iṣẹ́ wa àwa náà fẹ́ gbọ́ àfẹ́ gbọ́ yín náà lẹ́kẹ̀ẹ́ ẹ kọrin ká gbọ́. ẹ̀yin ọmọ ilẹ̀ bẹ́nẹ̀ dìde ará bẹ́nẹ̀ dìde òmìnira ń ké pè yín lójú kíkan kíkan ó ń kọrin ní ìmọ̀lẹ̀ òwúrọ̀ tuntun ẹ̀yin ọmọ bẹ́nẹ̀ dìde nígbà tí ẹ̀fù ìbínú àti ìkórìíra ń fẹ́ káàkiri ará Benin jẹ́ olùgbéyà pẹ̀lú olùfọ̀kànbalẹ̀ ní ìgbàgbọ́ ìgbẹ́kẹ̀lé o sí ọjọ́ ọ̀la wò àsíá rẹ̀ nínú aláwọ̀ ewé ìrètí ìtúnṣe wa púparọ́ tí ìgboyà àwọn bàbá wa àwọn òféèfé jẹ́ àmì ìbùkún àti ọlá ńlá. àìṣe màṣẹ ẹ kú orin ẹ kú orin gan-an nísìn ń pàtàkì lẹ ṣe yẹn ìjọba ìbílẹ̀ wa ìrìnsìn ìrìnsìn yìí sì ẹ̀ ti lọ ló ti mọ̀ yín nílùú Benin wa a ti gbé e lọ sọ́dọ̀ ilé ńlá alphabétisation de la promotion de la langue nationale a ti gbé e sọ́dọ̀ wọn wọn kí wọn lè ṣiṣẹ́ lórí ẹ̀ a ṣe gan ẹ kú ẹ̀yin náà ẹ kú iṣẹ́ yín ní lí gbogbo yẹn agbára sí ni ló ràn ìrànlọ́wọ́ sí ẹ rí oui merci ma sœur. Eh, ìrànlọ́wọ́ a ti rí díẹ̀ mhm. torí ìyàwó àgbàlagbà lawurumazole tí a ń pè ní jacqueline gbenafa mhm. òun ló san owó owó tí a ṣe ń studio tá a fi ṣe orin náà mhm. dada wa ìyá wa eleonor mhm. yayi ládé kan sì tún rìn wá lọ́wọ́ díẹ̀ àti mẹ́ẹ̀ ọba deni ti chabẹ́ ń náà rìn wá lọ́wọ́ díẹ̀ ó sì tún kù bọ̀ a kì í tí ì ṣiṣẹ́ léwó ẹ̀ tán. ok ma sọ ẹ ẹ ṣe gan-an ẹ fẹ́ gbọ́ yín pàtàkì kí lẹ̀ náà ń dúró de ihun ẹ̀ ṣe kí lẹ̀ ń dúró de káfọ́pá yìí síbẹ̀ wọ́n fẹ́ gbọ́ yín ònìyàn mi wọ́n fẹ́ gbọ́ yín kí lẹ̀ ń tọ́. nǹkan tó wù mí ni mhm. kí gbogbo ẹni tí ó jẹ́ ọmọ ànágó mhm. fi ọrin náà ṣiṣẹ́ kí wọ́n lè kún lílé wọn. Mm -hmm kí wọ́n lè kún líbi iṣẹ́ kí wọ́n lè kún kọ́ àwọn ọmọ iléèwé kí wọ́n náà lè kún nínú iléèwé níbi gbogbo tí a máa ń sọ èdè ànàgó kí àwọn ọmọ lè nǹkan tí orin náà ń sọ lè yé wọn kí wọ́n fi ṣiṣẹ́ láyé wọn àìṣe ẹṣe màṣẹ wọn ti gbọ́ gbogbo wọn ti gbọ́ òní àgbà màṣẹ wa Catherine Bukini iṣẹ́ pàtàkì ó ṣe wọn ń pè ní Im national wa ó kọ lédè Yorùbá ẹ̀ka sàn ẹ kú ìjókòó ẹ ṣe. ẹ̀yin náà ẹ kú iṣẹ́ o. kò tó. ó ní àmì kò ní jù wọ́n lọ ìròyìn wa ti tán lónìí yìí. a kí ọ̀gá ìwà wà lẹ́yìn yẹn ń tẹ̀hún yà ń pèlè gildasta beyonce àwọn àgbẹ̀ pẹ̀lú omi náà matthew apèmí. ìyá wa ń ṣiṣẹ́ pẹ̀lú wa gloria ajifẹ́sọdé pẹ̀lú ọ̀gá ìwà ń ṣe. au gakpataku réduit à web éducation ulris vital a retondi ṣe ó